ìlú Abẹ́òkúta ni a wà nílé arábìnrin ọmọlọlá ògúnlàjà ẹni tí ó nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà báwo ni ọ̀rọ̀ ọmọlọlá ògúnlàjà ṣe yẹ kí ni ohun tí ó ṣẹlẹ̀ sí láti ọdún 2019 èyí gan ni ó mú wa tẹ ọkọ̀ létí wá sí ìlú Abẹ́òkúta láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó fẹ́ bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ó fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ tó nílò kí òun náà kí ó lè fi ẹsẹ̀ méjèèjì rìn padà kú ìkàlẹ̀ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni ọmọlọlá ògúnlájà. ẹ tú ọmọ ọdún mélòó. ọmọ thirty two years. ipò tí wà yìí báwo ló ṣẹlẹ̀ gan. president ní twenty nineteen nígbà tí wọ́n bọ́ láti ibi iṣẹ́ ó dé affect ìsàlẹ̀ ẹsẹ̀ mi àti ìtàn mi ìtàn mi yẹn kán sí méje lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ lọ sí hospital mo ti lọ ṣe surgery ní ẹ̀ẹ̀mejì àǹtí eh, ọmọlọ́lá ṣe rí nǹkan tí eh, lájórí ìjókòó ni bí ìrànlọ́wọ́ ṣe wáyé ẹ má sunkún ẹ jẹ́ ká mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì kí àwọn tí wọ́n wà kí wọ́n lè gbọ́ yín yékéyéké kí wọ́n lè gbọ́ yín la kí wọ́n lè mọ ohun tí ẹ fẹ́ gan ẹ má sunkún mọ́ ó yá à ń gbọ́. lọ́sibítù wo. hospital ní hospital gidi àbí àwọn tabẹ́lé. hospital gidi orthopedic hospital. orthopedic ìtọ́jú tó ẹsẹ̀. bẹ́ẹ̀ni sá túnṣe mí ní ìpín ìlú Abẹ́òkúta ní health haven hospital ní Abẹ́òkúta ni wọ́n tún bá mi ṣe ìkejì ìgbà tí alákọ̀ọ́kọ́ mo ṣe kò jiná one discharge pulse is coming out ní ojú ibẹ̀. ó ń yọ ọyún. ó ń yọ ọyún hmm. ní ibẹ̀ kò jiná lẹ́yìn ẹ̀ wọ́n tún ní màá tún operation mi mo tún operation mi wọ́n yọ implant yẹn ìgbà ẹni oyún yẹn tó stop nísìnyí wọ́n tún ní màá ṣe operation mi láti lè fi ẹsẹ̀ mi méjèèjì mi padà wọ́n ní so wọ́n dẹ̀ ní àfi tí lọ sí ìlú India fún proper treatment wọ́n lè bá mi ṣe lórí ẹsẹ̀ yìí bó ṣe wà ń sìn mi ì lè kò tó ra wọn mi lè jókòó comfortable mi lè fi rìn mi lè fi dúró kò sí nǹkan kan tí mo lè fi ṣe àbí kíkan wà lórí bẹ́ẹ̀dì ní kíkan wà lè fún mi láti bí ọdún mẹ́ta báyìí. lẹ ti wà lẹ́nu ẹ̀ ibi táwọn ènìyàn fẹ́ lọ yìí ìyẹn lè di kàn sí hospital látọ̀hún kí ni wọ́n sọ. wọ́n sọ pé tá a bá máa ṣe operation yẹn pé kí lè rí ẹsẹ̀ yẹn kákò kí ẹsẹ̀ yẹn tún lè tóra wọn kí n fẹ́ràn dáadáa ipe mo máa nídìí eh, fifteen thousand US dollar fifteen thousand US dollar ok fifteen million naira lápapọ̀ tó bá convert dọ́là sí náírà tán ó jẹ́ mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà. mo máa nílò láti fi ṣe operation yìí kí lẹ á fẹ́ kí gbogbo àgbáyé ṣe fún yín báyìí kí lẹ fẹ́. lọ́wọ́ torí tí bá ní kí gbogbo àwọn family wọn ti try fún mi for three years gbogbo nǹkan tá a ní láti tà ilé ni ilẹ̀ ni property gbogbo nǹkan tá a ní láti tà láti ọdún mẹ́ta tí mo ti wà lẹ́nu ẹ̀ fún treatment nísìnyí wọ́n ní ká mo dẹ̀ need fifty million àwọn family mi wọ́n tiẹ̀ ká tálé ká tọ̀nà kò sí nǹkan tá a lè rí owó yẹn so ìrànlọ́wọ́ àwọn Nàìjíríà ni mo need báyìí torí ọmọ thirty two years ni mi báyìí táìmù yìí ó yẹ kí n máa ṣe fún ìyá mi jẹ níyà mi ló tún ṣe fún mi. àkáǹtì nọ́mbà wọlé kí wọ́n fi owó oníkan forúkọ yín sí ẹ̀dá ẹ̀dá lóko àkáǹtì náà ẹ̀dá lóko yín. Ah, fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo tẹlifíṣàn alóore fún àwọn ọmọ Yorùbá àkáǹtì tí ẹ ó fi ètò ìrànwọ́ sí ẹ ó parí ní ojú ìwòran yín òun náà nìyẹn ti gbọ́ yẹn o. ó dàbí ẹni pé ẹ fẹ́ lọ mú àkáǹtì náà wá ah. ẹ ká ní sùúrù ẹ má bínú gbẹ̀yìn tẹ̀ ń wà ẹ jẹ́ ká mú wá tẹ̀wọ̀n pé ipò tán wà àwọn ọ̀lẹ́ náà tún gun kán mọ́. ṣáájú àsìkò iṣẹ́ ò tiẹ̀ lẹ́ ń ṣe. so wọ́n ti lọ mú àkáǹtì yẹn wá. iṣẹ́ télò ni mò ń ṣe kó tó di pé mo lọ sí net. èkó lẹ́ ń gbé ní àbábẹ́kúta níbí lẹ́ ń gbé ńgbà náà ìṣẹ̀lẹ̀ yìí olójí olódàá ẹsẹ̀ tí ó dáwọ́ náà ni ẹ̀ ń wò yìí. account number tí àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ tí wọ́n fẹ́ ràn arábìnrin ọmọlọ́lá lọ́wọ́ òun náà ni wọ́n fẹ́ pè jáde ẹnikẹ́ni léde ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ ó dé báyìí ẹni tó kàn àmọ́ ọlọ́run yẹ ká burú kàn wá yẹ ká dìde ká sùn lọ́wọ́ fún arábìnrin yìí télọ̀ ni wọ́n tẹ́lẹ̀ kó tó di pé àdánwò yìí dé ẹ̀ṣẹ̀ náà náà fi ṣiṣẹ́ tó ń ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ náà ni ẹ jọ̀ọ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ gbogbo apáta àní kàgbákò àní rídàmù ní ọ̀nà àtijẹ wa wọ́n á fi àkáǹtì náà báyìí ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kò sí ètò kékeré tó pọ̀ jù wọ́n ní fifteen million naira ìyẹn mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún náírà làwọn nílò láti lọ sí orílẹ̀-èdè India fún iṣẹ́ abẹ ẹ bá ràn lọ́wọ́ màmá wọn náà lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀ ṣẹ́ni ká gbàlagbà ni wọ́n gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní dààmú lórí ọmọ ẹ̀ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ̀ jẹ́ ká ràn nílẹ̀ lọ́wọ́ wọn làwọn ti talé àwọn ti tọ̀nà àwọn ti talẹ̀ àwọn ti ta nǹkan tó jẹ́ nǹkan ní àwọn ṣùgbọ́n ẹsẹ̀ náà kò tí ì san kò tí ì san dókítà oníjọ́ sọ pé wọ́n gbọ́dọ̀ lọ sí ilẹ̀ India láti jẹ́ kí wọ́n lè fẹsẹ̀ wọn rìn ẹ̀rí pé màmá àgbàlagbà rèé ẹ̀rí pé màmá àgbàlagbà ni ẹ jọ ẹ jẹ́ ká ràn yá ẹ lọ́wọ́ ẹ jẹ́ ká ràn ẹ bí lọ́wọ́ ìwà pátápátá àní kàgbákò wọn àní dáwọ́jọ fún gbogbo wa ẹ ó dé báyìí kò wú ẹbí náà bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ nìyẹn àfi ká gbà fọlọ́run wọn ni ká gbà fọlọ́run òun náà nísìnyí ẹ jọ àwa náà ń bẹ̀yìn à ń bẹ̀yìn à ń bẹ̀yìn ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ nítorí ọlọ́run àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé ẹ jọ jẹ́ ká ran arábìnrin lọ́wọ́ gbogbo wa àní rí àkáàtì nàmbà yẹn two four two four zero six zero six five zero five zero one six one six seven one seven one ẹ pè lẹ́ẹ̀kan sí i two four two four zero six zero six five zero five zero one six one six seven one seven one. orúkọ báńkì yẹn. zenith bank. orúkọ náà orúkọ náà bẹ. ogunlaja ọmọlọlá. ogunlaja ọmọlọlá. òun náà ni ẹ̀tìgbọ́n yẹn jẹ́ kí a fi ọ̀rọ̀ kan tàbí méjì ká tiẹ̀ bèrè màmá màmá orúkọ yẹn lẹ́kùnrin rẹ̀ mà orúkọ mi ni olúfúnkẹ́ ògúnlájà ṣàdédé ni èṣù pòfo torí mo wà nílé ni wọ́n kọlù mí pé ọmọ mi lásìdẹ́ǹsì gbà tí mo dẹ̀ máa débẹ̀ ó kọjá ìgbọ́ ìmọ̀ tó yé mi látọjọ́ tàdé tí ń dùn ṣùgbọ́n mo gbọ́ ọlọ́run gbọ́ pé ọlọ́run máa gbé e dìde ṣùgbọ́n ọlọ́run má jẹ́ kọ́wọ́ kọ́sàlẹ̀ àpò mo wo wájú mo wo ẹ̀yìn mo wọ̀ tún mo wò sí kò sẹ́nìkan àfìrànlọ́wọ́ ọlọ́run àti ìrànlọ́wọ́ èèyàn gbogbo ni mò ń gbàdúrà fún báyìí ọlọ́run kó dìde fún ìrànlọ́wọ́ mi kó má jẹ́ sọmọ nù àsìkò tó yẹ kí n jẹun ọmọ kó má jẹ́ pé èmi náà ni màá tún máa sáré kí lọ ọmọ máa jẹ ẹjọ́ ọmọ nàìjíríà rere ẹ ràn mí lọ́wọ́ ilé àtọ̀nà yìí ní dàrú o. onáà ti gbọ́ ẹ̀ gbọ́ ẹ̀ tí ẹ wà ní ojú òòrùn tí ẹ ń wò àti ẹ tí ẹ ó tún láǹfààní láti máa wo àfọ̀n tí a gbé síta yìí lọ́dọ̀ arábìnrin Ògúnlájà ní ẹwà tí wọ́n ní jàǹbá ọkọ̀ ní nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn wọ́n ti wọ́n ti gbìyànjú wọ́n ti sáré wọ́n ti wọ́n ti rìn wọ́n ti ṣe gbogbo oríṣiríṣi iṣẹ́ abẹ ṣùgbọ́n kàkà kí wọ́n fi ẹsẹ̀ yín rìn bákan náà ló ṣì wà èyí tí ó mú kí àwọn dókítà sọ wípé wọn yóò gbé arábìnrin lọ sí òkè òkun fún ìtọ́jú ìrọ̀gbọ̀n yìí ni wọ́n ń béèrè fún báyìí nọ́mbà 0244 àti ibi tí ẹ ó fi owó ṣọwọ́ sí a ó padà tẹ̀ sí orí àfọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ ṣeun ilé àtọ̀nà wa kò ní dìbàjẹ́